Um, رضي الله تعالى عنهما أما حديث الورقة وعبد الله بن عباس صلى الله عليه وسلم قال ويطلق له كان كنا يريدون الله آمين فقال له رسول الله صلى الله عليه وسلم أن وصفه ذو المعين من فاكهة يقول أراد أحدا فقال وصفه إني nígbà tó kó omi lẹ́ẹ̀mẹ́ta omi dábàdà náà àti tí ó bá fẹ́ ọkùnrin ọ̀rọ̀. Àlẹ́bí alẹ́ mo mà bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ ìjọba. حديث جبل وداع وفي الأرض للأحمد الإمام أحمد رحمه الله تعالى عن بعده هو من قلوب المرافقات فطلق أبوه كان امرأته المجلس واحد ثلاثة قل لي أبوه كان قال إلى أول كان المجلس واحد níbi tí ìsìnkú kan náà ní sàdáàtà lẹ́ẹ̀mẹ́ta mo kọ́ ọ́ mo kọ́ ọ́ mo kọ́ ọ́ wọ́n ti tó pè é sàdáàtà ló fi òun máa ti kọ́ ka mo ti mẹ́ta fàásì náà ní àwọn àgbàǹdé wúlé ọkọ lẹ́nu sójú wọn ní ọmọ ọmọ àgbẹ̀sẹ̀lẹ̀ nípa ìnáhà wà fìyà ìdí. سبيلنا إلا الحق وفي مقال من حديث بالبخاري ابن إسحاق ابن ولي أنا أقول ابن إسحاق طريق وفيه مقال لرب الذي وليه والمهم pé àwọn mùsùlùmí tó bá ń gbìyànjú àwọn ni wọ́n máa ń wọ́n máa ń kónira bá ní máa ń fẹ́ nílẹ̀ níjọ́ yìí káwá rí ẹnìkan tí yẹ pé yóò tún wá sí ọ̀dọ̀ wọn ló máa ṣe fún ìgbà yìí pé irú ẹni jẹ́ pé àrùntẹ́ kò mú fún kiri àti àrùn náà والله تعالى أعلم الصواب يمشي أما أما طريق تمرين كتبي أما اللفظ ما فيه تعطى ويوجد لفظ بالبعض يقول يعني nínú wọn máa ń láwọn sọ lórí ẹgbẹ́ ìgbẹ́ láti sí àwọn ọmọ tí àkọsílẹ̀ ọdún ọ̀la òwe. ìyẹn bí àwọn bíi ẹ̀ma yìí tó ti wọ́n bí ìfúlá ìfọ̀n obìnrin pẹ̀lú ẹni tó ń bí ìdí ní wọ́n ti kó ìlànà sí ẹni bá ti kó ìgbé ìlú sílẹ̀ àmọ́ tó ń gbé pẹ̀lú kíkọ́ ọ̀mọ̀lẹ́ sábẹ̀rẹ̀ súnà ìlú tí wọ́n mọ̀ ní ìlú wọn ẹ̀rọ kó wá láti rí wọn. kéèkì ìyẹn lè gbá pé ó máa wú wọn tó máa tó wọn ẹ̀ẹ́n lè gbà pé ẹni àbúrò máa tó wọn tó wọn ní àbúrò wọn. àdébẹ́ tó wọn lọ́sẹ̀ lọ́sẹ̀ tó lọ́ọ́ rẹ̀ wọn ni pẹ́lẹ́ tó lè wọn náà máa máa bá wọn jẹ kan. tòun ló fi dá pọ̀ kí ẹ̀ ń fara balẹ̀. àyè alẹ́ máa tó fún mi ìlú ọ̀gbọ̀n báyìí wọ́n ní kó ní kí ó ní kọ̀ǹpútà lórí ìkàlá yìí ní alámọ̀lẹ́ tó ní ọ̀gbọ̀n nìkan onímọ̀ tó dáa tó ní kó dáa lórí ẹ̀ wọ́n bá kára wọn lẹ́sọ̀ bí ọ̀sẹ̀. ṣùgbọ́n ìyẹn máa ń pè wá orúkọ mi dandan lọ́sọ̀ ojú ilé ìtàn mi ọkọ̀ mi àtòwọ́n mi bílíọ̀ ara ìdàgbàdo pẹ̀lẹ́ ṣùgbọ́n ìjọ náà sára gbà ní ìwà pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn alẹ́ bíi àwọn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yìí títà àwọn náà àwọn àtúnyọ̀ sí ìwà ìṣẹ̀lẹ̀ àà owó ọmọ sí ni àti àwọn ọmọ jẹ àwọn ọmọ náà ní ìdánwò ìjọba ìdàkídà láti pẹ̀lú àwọn tí ó gbìyànjú nínú ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n kórìíra ju ẹni tí ó gbìyànjú jẹ lọ. Sùkú wa ní ẹni tá a sọ yìí tó kàn tó gbàgbọ́ yìí láti ní àlùwàlá wọn sọ̀rọ̀. Tí wọ́n ti gbàgbọ́ yìí láti ní àlùwàlá wọn sọ̀rọ̀, àlùwàlá wọn ni fúnpọ̀lọ́ àtúbọ̀rọ̀ tó wà ní ọ̀rẹ́ wọ́n tó fi wà láwọn ilé ìdíje ọlọ́ọ̀ ẹ̀hán ilé ìdíje àtẹ̀yìn èmi ti àwọn ọmọ yìí èmi tẹ ẹ tìlọ náà láti fi padà wò wọn bá ọ ọkọ kò sí ti wọn láwò ìkórìíra lójú àmì ẹsẹ ìkórìíra àwọn tí wọn bá jẹ ọ̀tọ̀ ọmọ táwọn tó wà lọ́kọ àwọn káàkiri yóò sì kórìíra àwọn máa ń ṣe yẹn àti ẹsẹ tó ti náà kórìíra wọn. tẹwájú ìkórìíra èdè ní mo ti bá hundred students on the program pé ẹ wá sáfẹ́ àgbàwọ̀ a lè lò lé mùsùlùmí náà alẹ́kùn ìkàwé ìdílé papọ̀ lórí mùsùlùmí ìgbọ̀nmí ní àlùwàlá alẹ́kùn àgbàwọ̀ a máa ní bẹ̀rẹ̀ at same time a máa kó rẹ̀ a máa ní bẹ̀rẹ̀ bí a kì ìgbàdá ni a bí a kì bí mi àmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ní òdì wọn kó ti gbìyànjú tó bí ẹ̀sìn ìjà dáa rẹ̀ tó bí ẹ̀sìn bẹ́ẹ̀ dáadáa fi rẹ̀ tó káká dáadáa ilé yìí nínú ẹ̀sìn ẹ̀wù rẹ̀ ẹ̀wù àká rẹ̀ ẹ̀wù ìdílé ìlú náà ní pàpàmọ́ rẹ̀ ẹ̀wà náà ó wọ sẹ́wọ́sì kìkẹ́ ìnífẹ̀ẹ́ iṣẹ́ nífẹ̀ẹ́ tọ̀ ó wọ ọ̀wọ́ sẹ́wọ́sì kìkẹ́ àìsàn bòbí a wá sí oṣù nínú ìlú sọ ní yóò máa fi kí máa dùkò òṣìṣẹ́ ìlú sọ àmọ́ àbọ̀ àgbàdá òṣìṣẹ́ ìlú sọ nọmba ọ̀sán òṣìṣẹ́ ìlú sọ tẹ́lẹ̀ eléyìí wò ni àwọn àwọn ìmọ̀ ìlú tiẹ̀ dáadáa tiẹ̀ kí ló ń bọ́ sí tiẹ̀ kò ń bẹ́ à ní fóònù náà sáyẹn rí bèbè ní àkórira rẹ̀ ní àtúwúrẹ́ ẹ̀ dáadáa tó ní àáfẹ́ ló dára tó ní àti fóònù dáa ó sì pọ̀ yóò pọ̀ tó yìí ìgbàjẹ́ bẹ́ẹ̀ ń sọ. náà àwọn àwọn oníṣẹ́ àwọn àwọn èdè ìtàgé káàkiri nínú ayé tí mo sọ yìí àti àgbẹ̀yàwó sálà fún mi òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sálà àwọn sáré àti ọ̀sán náà tàbí sáàpù sálà fún yẹ àgbọ̀yìn wọn. àgbọ̀yìn wọn. náà àwọn òwe àwọn òwe ẹgbẹ́ ìfẹ̀jú kí dáadáa lẹ́kọ̀ọ́ sí àwọn sáré àwọn tó wọ oúnjẹ ṣé wọ́n ti lọ́dọ̀ pé nígbà àwọn sáájú ti tẹ́kì lánlá sí ìmọ̀ ojú ọdí kan orílẹ̀ yìí ó ní pé àwọn ti tẹ́kà ní alhajiru hajiru nípìnlẹ̀ àwọn ọmọ ìwọ̀n ní kẹ́ hajiru láyé kí ló lè mọ̀ọ́sẹ̀ àyájú àkọ́ àmúfáwọ̀ sàrà mùsùlùmí kọ̀ ọ̀dọ́ ìwọ̀ ọ̀yọ́ ọmọ ìyá rẹ̀ lórí wa ju lórí àwọn tó á tún lè mọ̀ ṣe ìkẹta pẹ̀lú hajiru mùsùlùmí àmọ́ gbà mí wá á ti hajiru ẹ̀hẹ́ mùsùlùmí nítorí pé ìbàjẹ́ tó bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n náà bàjẹ́ tó bàjẹ́ lè má pọ̀ ìbàjẹ́ ọ̀nà tó lè jẹ́ àpéjà ìbàjẹ́ ọ̀nà tó lè jẹ́ bí ìbàdà ìbàjẹ́ ọ̀nà tó lè jẹ́ bí dáadáa àwọn ẹgbẹ́ ìbàjẹ́ ọ̀nà àwọn ọmọ òbọ̀ ọ̀rẹ́ táyìlú ájírù ní pé láti lè fi ṣàtúnṣe rẹ̀ tẹ bá rí pé àgbọ́yé sálàpù wá ti tẹ́lẹ̀ ájírù tẹ bá ti wá rí ájírù yìí yóò ṣe náà tẹ́lẹ̀ láǹfààní kẹ́mọ́ gbàdúrà lọ tẹ bá ẹ̀dùnlẹ̀ àti àwọn obìnrin ẹ̀mà àwọn tá à ń sọ yìí máa ń bìrẹ̀ tó pé kọ́lá ní àwọn kó sálábù tẹ́wá ń tó lóhùn pé sálábù lè ní sálábù tó mú nǹkan tó tó wúlò ní yàrá sábì ló pẹ́ tó sálábù níbi ìjọba pé tẹ̀sí fún àwọn tá à ń sọ sálábù ló ní ti ìdí mẹ́ta mẹ́rin tẹ́wá wọ àwọn tó ti fún wọn yìí kò yọra wọn àwọn tẹ́ máa ń sábà máa ń sọ sáà sí ìgbà fúláyé tẹ́ máa ń sọ ilé tó wọlé gbọ́ ẹ̀mí wọn tẹ́ máa lẹ̀ kí náà ń lọ sọlá sọlá tó lọ sí ìdókòwò yìí tó bá bọ̀ yìí náà tẹ̀sí sọlá tó ẹ̀rọ dáa àánú ìyá wọn sọlá tó ẹni ìgbọ́ gbàgbọ́ yìí sáfì sọlá ṣé wáyé àwọn sáfì sọlá tó yìí lè jọ ọ́dẹ́ pìtẹ́ ní ọ̀rọ̀ náà ọ̀dẹ́ pìtẹ́ pé báwọn sọlá tó kàlẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ sọlá tó onígbọ̀rọ̀ yìí lè lè èyí pọ̀ pé sọlá tó sọlá tó tẹ̀lé ìbàdà sọlá tó tẹ̀lé àfíìyà sọlá tó tẹ̀lé mẹ́ta tẹ́lẹ̀ nìkan kò lè ọdún èdè tó lè fi kò lè fi tó tó lè yìí tó pẹ́ fún àwọn tó sàlẹ̀ pa wọn lẹ́yìn tó ní ẹ̀ káàkiri tó yẹ fẹ́ pé nìyẹn kó mọ tó bá gbọ́ àbò yìí nìkan pẹ̀lú sára tó àkùbọ́ tẹ́ ẹ̀ máa rìn pẹ̀lú ìbàjẹ́ wọ́n padà kó ìbàjẹ́ wọn wọ́n padà kó àwọn àwọn ọ̀ọ́nì àìbóbìnrin ni ó sì tọ́ àbá nìkan wáyé tẹ́lẹ̀ tó èyí máa ń rìn pẹ̀lú mídíà láìpẹ́ ní ẹ̀ ńlá ní ẹ̀ sí ẹ̀fẹ́ kàkúkẹ́ rẹ̀ ó lè kó àrùn àwọn mídíà rẹ̀ tó lè gbogbo àyà ó lọ́kùnrin náà àwọn ọmọ wọn ti bẹ̀rẹ̀ dáadáa wọn gbọ́dọ̀ sọ ó kàn ti jọ wọn wọn á kéde kábàtì fún lẹ́yìn bá tó yàn lọ gbọ́ àbúgbèsè nígbà táwọn ènìyàn ń bẹ nínú kíkà àwárí àwọn àpè wọn yóò lọ ń lọ yìí àwọn ọ̀dọ́ ìlú ọ̀kan pé wọ́n ti mọ́ ẹ̀ wọ́n ti mọ́ ẹ̀ bò wọ́n fi bílí ẹ̀ bílí àti wọ́n ti mọ́ ẹ̀ rẹ̀ ọ̀pọ̀ bí mọ́lù bá ti dé ibi tó kú náà ní mọ́lù owó tóbi sára ọ̀ ti wá lẹ́ka àwọn apáàtún náà wọ́n ní kó fi ìmọ̀lẹ̀ tó ti mọ́lù kàkàrà á ti yóò kú tẹ̀ lórí mọ́lù àwọn tó ń sún náà tó ń gbọ́ kò gbọ́ bàtú ti tà ìwàwọ́lá nílé mọ́ ọ̀pọ̀ nílé mọ́ tó ní kọ̀ pé ó ti tà kòkòrò amára ó ti tà kòkòrò sálámà ó ti tà kòkòrò sálámà nínú tàbí kékeré ti kàkó báyìí. tó ìtọ́wọ̀ fún àwa yọ ìtọ́wọ̀ fún wa yọ nígbà tí kò tó ti pé tó tó bá lọ́sùn wà bíyà ọ̀rọ̀ tù àgbègbè yíyá tó ti kó bẹ́ẹ̀ ló kó bẹ́ẹ̀ bó ti bá kó bẹ́ẹ̀ ló ń òní súnà tí wọ́n ní ìdáwọ́ ìjà tó ṣe ń ṣe ọ̀dá náà kùdé ó wà padà sí ẹ̀yà ọ̀rẹ́ ẹ̀kú sàlàyé kò dé ikú náà láti mọ́tò àwọn èèyàn. tẹ́lẹ̀ bá ti ṣé máa ti ń lọ sí tó ga ju rẹ̀ lọ ẹ̀yẹ́ wọn léwé ní lápẹ̀lú ilé mi bóyá kan ti di lẹ́kù rẹ̀ ó ti ti ẹ̀kọ́ fún ara rẹ̀ kọ́ bá làwọn bóyá kó wọ́n mi bàbá mi kú wọn náà kí ìdíkùn àwọn fẹ́ẹ́ and the thing tẹ̀sí ó ti gbé wọ́n lè ní ó ní wọ́n bá pàdé ní ti ìwé oúnjẹ nínú yóò tó èdè ìjọ lò á ọ̀wọ́ ló kọ́ ẹ bá ló kàwé pété ní ìpínlẹ̀ kan láéláé nǹkan ti bẹ́ẹ̀ ní. àkọ́rà ọ̀dà ń sọ yìí àwọn tí wọ́n ti ọkẹ́ ìfòkì bẹ́ẹ̀ bá ti fi kọ́ ní ewé yóò lè bọ́ọ̀lù. tó ló fi ẹgbẹ́ ṣe rí ẹtí wà yìí tẹ̀síkì bẹ́ẹ̀ náà ni tó abẹ́rẹ́ náà fanifẹ́lá tó sàtà lè fẹ́ra àdúgbò wa lálẹ́ ìlànà ilé mi yẹn ní kò máa yẹn ní ìgbé ọmọ akó síbẹ̀ lára máa mọ̀ ẹ̀yẹ fi ó máa lè kàn. Tàbí wọn ìpìlá àwùjọ tí wọn lásán ni wọn fẹ́ kálàbì tí ó kálàbì láti wọn ti fẹ́ kàn pé pé wọn tún mọta wá ní ìlú kálàbì àwọ ọ̀rọ̀ pé pé ìpìlá àkàmọ ìdájọ́ ti wọ́n wọ́n lè yí o àwọn tí wọ́n tún mọta wá ìdí ìlú kálàbì àwọn ni. nítorí pé ṣe ti ẹ̀yìn ìkọ́ ìlú ọ̀ṣun náà ti bá wọn ìgbàlè tó lọ́jọ́ tá a sọ pé látara pé ìgbóló káfà pé wọ́n yìí ní yọ sára mi gẹ́gẹ́ bí kí n bá pè wọ́n bẹ́ẹ̀ kí n tẹ́lẹ̀ máa náà wí ni àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ káwọn sára bí bọ́n ìṣe sí wọn bọ́n ti báwọn èèyàn lò bí àwárí yìí ẹ wọ àwọn àwárí lọ́kí láti lórí wọn ó lè yìí kọ́ ṣèlú nàhálà islam àwọn tó wọ́n tẹ́ máa ń lọ́dún islam fún mọ̀ pàwọn fún mọ̀ pàwọn ẹ̀dá wọ́n sì máa fi àwọn tí wọ́n àwọn tẹ́wà tí ń tàbí láyé àwọn alùsùn náà kọ́dà wọ́n fẹ́ràn àwọn christian ju àwọn ọmọ ń sọ́lẹ̀ wọn ọmọ ń sọ́lẹ̀ wọn pé àyàn lè gbé fún christian àwọn lè gbé fún engineer tó ìkìlọ̀ wọn ti lè wọ́n. láyé ìdàbàtà àwọn ìwé gbogbo ńlá sílẹ̀. wọn ò kí n máa ń fẹ́ràn wọn lè. irú kọ́tò là wọn ò kí mọ́ wọn ò kí ló bẹ̀rẹ̀ mọ́ so ní ti lẹ́ báyìí lẹ́ ti tẹ́lú kéèkì nígbà láti fara ọlọ́pàá fún wọn àti lẹ́nu wọn náà nígbà láti fara ọlọ́pàá fún wọn lẹ́nu wọn náà tí wọ́n ti sí àwọn ìmọ̀mù láti fara ọlọ́pàá fún wọn lẹ́nu wọn náà wọ́n ń gbé ní gbogbo mọ́sálásí náà ní kò sí ìfẹ́ pé ìmọ̀mù rẹ̀ àwọn àti láì sí ní ọ̀rọ̀ èmi ní ọlá ní o lẹ́yìn àlẹ́ka ọdún kan pátá láì sí ọjọ́ lọ wọn ẹnu ní wọn ti kí wọn mọ̀lá tó ti òkè ẹyẹ sẹ́wọ̀n wọn mọ̀lá tó ẹyẹ sẹ́wọ̀n wọn mọ̀lá tó wà ẹyẹ sẹ́wọ̀n. Bọ́lá tó ẹyẹ wọn bá tó wà ní òkè wa ni wọ́n bá tó wà ní òkè wa ni ẹyẹ sẹ́wọ̀n sí àlẹ́ mi kí ó tẹ̀lé kí n bẹ́ẹ̀. Kẹ́lẹ́ kí ni hábì ẹgbẹ́ ìlú ọ̀gbẹ́ kí ni hábì mọ́mú ilé lábaláyà yìí ní hardware secretary ẹ̀ so wọ́n lè yẹ jẹ́wọ́ nígbà tí dídí àkàmà lòdì kánà ó léwu gan títí àjọ títí àtàwárí ti yọ kẹ́ẹ̀dé ìdájọ́ lé ní orí àtọ́jọ́ láti bá tún àfihàn ọ̀rọ̀ àwọn ilẹ̀ nípò mẹ́ kí ló ń tẹ̀ lọ́jọ́ àwọn láti yòókù wà láì ní jàrá láti ní jàrá láti tó tilẹ̀ ní ẹ̀ ìgbé sí ẹni ìgbé sí hard ẹni kàfárà àwùjọ yìí wọ́n láì ẹ̀rọ ló ti kéèyàn tó kú lé lé má kú wà máa ń kó onígbọ̀nà rẹ o ọlọ́run wà dáadáa òun lòdì òun lòdì bá dáadáa lọ́wọ́ o wọ́n wà láì bí kí bàbá ti bẹ̀rẹ̀ dáadáa ẹni tí wọ́n bá ti bẹ̀rẹ̀ láì fẹ́ ẹni tí wọ́n bá ẹni kan àwọn ìlú nílé ẹni kan tó àpilẹ̀ náà wà ní ìtọ́lá ọlọ́mọta wà ní ẹni tó ṣe sábàtó lè dìbò ìdìbò wọn yìí ẹ̀gbọ́n wọn ìbò jẹ́ ẹni níjà àbílẹ̀ ti ní ẹran lẹ́kọ̀ọ́ tó wá ráyè ní wọ́n wájú àyè lẹ́kọ̀ọ́ wá ráyè àwọn wà sí àwọn tó lè lọ́dọ̀ káàkiri tẹ́lẹ̀tìmẹ̀ tó wọ́n lè dìbò wọn ìdìbò àti tó lò tẹ́lá lọ lórí ìdìbò fẹ́ pẹ̀lú sí alákọ̀ọ́kẹ́ ẹni tó lè gbà láti ọ̀la lórí ìdìbò ìgbẹ̀ náà ìyá àwọn olùsúnmọ́ ti gbé mọ́sálásí lẹ́kùn ìjọba yìí. kọ́lá àwọn tó lẹ́bẹ̀ẹ́ náà wọ́n bá a

ẹgbẹ́ ọ̀nà aláṣálàkù ápù nínú àwọn ìjọ ẹwà ọ̀nà sí ọlọ́ba fún ọ̀sẹ̀ kàìlá àmìwọ̀ ọlọ́ wọ́sọ́lọ́gbọ́n àwọn àti ìrìnàṣàlẹ̀ wà láàrin ìrìnàṣàlẹ̀ ìrìnàṣàlẹ̀ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم